تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا Uma café. رسول الله وعلى آله وصحبه ومن والاه من الدين أما بعد أدعوك الله وبارك الحمد لله الحمد لله الذي نعمته الصلاة الحمد لله كثيرا متفقا ترجع سيدنا أعطيني بل سمع أباكي سيح الجامعة الحمد لله أنا قبل أسمع كل كاتبك وزيك بين وداك فأرجع وقوانا سبحانه وتعالى دار يكشف فقط níwájú àwọn tó ní àwọn àti níwájú ọ̀rọ̀ náà ni awon ẹ ẹmu rẹ̀ ní Sọláàtù Sọ́kì. Ó ní lákàtà níwájú. Àwọn lákàtà ìfájú wá tí pè won ar-rawatib al-qabliya ar-rawatib al-qabliya ẹnu rẹ̀ ní salatu subh ó ní nákàtà níwájú àwọn rákàtà ìfájú láti lákàn qabliya àwọn pè bẹ́ẹ̀ ni àwọn tí ọjọ́ lóhùn ó ní nákàtà níwájú láti lákàn qabliya won pe bee ni lọ́tí sírìfù jẹ́ bati sirifa je meji ti zuhur ọjọ́ mẹ́rin ti zuhur ọjọ́ mẹ́rin èyí tó àwọn tó bá ní náfìlà lẹ́yìn náfìlà tó ń lẹ́yìn wọn pè é náfìlà tó wà lẹ́yìn wọn pè é rọwá tí bó bàdíyà rọwá tí bó bàdíyà bíi magreb ọdún náfìlà lẹ́yìn bẹ́ẹ̀ náà ni àlàyé ṣá ọdún náfìlà lẹ́yìn méjì méjì náfìlà wọn. yàtọ̀ sí pé ìgbà kìí ṣáàtà tó tìrì kọ́rọ̀ so ẹ̀ nípa ìṣá so gbẹ́ni question tó yẹ bẹ̀rẹ̀ pé ṣé kí ẹ̀rọ bá láǹfààní àti kí àyílá ẹ̀rọ tó bá kọ̀ọ̀lì àyílá ọkà mẹ́rin àyílá ẹ̀rọ láǹfààní àti kí bóyá àpẹẹrẹ kókó kókó dé àtọ́jọ́ ẹ̀ so ọjọ́ ẹ̀ sọ ọjọ́ ẹ̀ lọ wọ́n ti dé òjò kókó dé kókó dé so ṣé ẹ lè san padà àkókò tí a lè kí wákùtù àdá náà ni àkókò tí ọjọ́ iwájú ẹnì kan kí wájú rẹ̀ àkókò tí a lè kí nìyẹn but ṣé ẹ lè san padà rẹ̀ lè san padà ìdáhùn ni pé ẹ lè san padà lórí ọ̀rọ̀ àwọn ọlọ́run kan ní tí àwọn mọ́sálà ìbá gbọ́ ẹ̀ lè san padà tó a sọ pé ọ̀rọ̀ tó dọ̀dọ̀ ni lórí bẹ́ẹ̀ èèyàn lè kí ọ̀rọ̀ wa ti alqabliya tọ́jà ti lábẹ́ àtàlẹ̀ níwájú àìlà ìyá lè kí lẹ́yìn ìdàkàlà tí lóhùn kan àti àìlà kan ìyá lè kí ti fún àbá kí níwá kí ti tún náà lẹ́yìn ìdàkàlà méjì kò ti so àwọn ọmọ afẹ́lẹ̀ yọ ní àfàdé pọ̀ ní àǹfààní ẹni pé aláǹṣe ní mọ̀tàdínláà tó ti jẹ́ ó sì fẹ́ bí ọwọ́ gẹ́gẹ́ àwọn ọ̀nà máa ti sọ fún àwọn ọ̀bàbá àlùbákọ́sì ti sọ fún wa àwọn afọ́bí àkọ́sì ti sọ fún wa. nínú ọjà àlùmọ́ ṣáàpù ìbíbẹ̀ ní àlùmọ́ síwájú wọn àlùmọ́ àlùzùbà sàlá. àwọn náà wá sí lè ní ìtọ́jẹ́ ti rún ni o àbí ìtọ́jẹ́ náṣílá rẹ̀ ni o. nínú àwọn àǹfààní òun ni kí èèyàn ó náà máa dọ́jà kẹ̀yàmù tó bá láyẹ níbi ojúlówó ojúlówó ìbádà kan àṣe ọba jákè tìlú ni ìtọ́jọ́ náà yẹn tìlú tí wọ́n kí so náfìlà yẹn fi wọ́n lọ́ọ́ jàmbá rẹ̀ wọ́n fi tún ṣe ní tó bá yẹ láyẹ ń bẹ̀ náà náà fi tàbá kí wọn. bákan náà ọlọ́run ṣe ní mutamimat tí wọ́n máa fi ń pé ìtọ́ba dínkù bẹ́ẹ̀ ìtọ́ba dínkù bẹ́ẹ̀ lọ́mọ fi ń pè so nínú àwọn àǹfààní náfìlàmù nínú àwọn àǹfààní náfìlàmù nínú àǹfààní táwọn ọ̀rọ̀ wá tó lò tó wá ní jẹ òun náà ní náfìlà tẹ̀yípa yìí o àwọn ọ̀rọ̀ wá tó lò yìí o ànábì sọ pé ń tọ́ bá kí tí ń kí láka méjìlá lójú pé méjìlá lójú jẹ méjì kátó kí kátó ọdún mẹ́fà méjì lẹ́yìn rọrùn ọdún mẹ́lò méjì lẹ́yìn magrib ọdún mẹ́lò méjì lẹ́yìn ìṣá yàtọ̀ sí sábà tó tó lọ anábì sọ pé sọlọ lọ sọlọ wọn sọlọ fún pé aṣọ àtàwọn kàkà bánà lọ ọlọ́run bẹ́ẹ̀ tán fìjọ́n ní hadith ọmọ ṣàbíbà lọ sọ ìfẹ́ ọdọ àlàáfíà àwọn ànsọ àṣà ìṣòfàlà anábì náà ń tọ́ bá ń kíláka méjìlá lójúmọ́ kíláka méjìlá lójúmọ́. ọlọ́wọ́ kọ́lé fún alìjánná wọn náà kọ́ sí alámà alìjánná o wọ́n sọ ma bí àwọn adìkátọ́ alìjánná wọ́n sọ ń ẹtí ọ́fíìsì alìjánná àfìjọ́sì àrà bọ́lá ń sì kọ́lé kọjá ní àǹfààní eléyìí tọ̀sùn báwo kì í ṣe pé ẹni tí ó bá kí tó bá kí lọ́jọ́ kan o tí ò kí lọ́jọ́ ni o àbí èèyàn máa kí ní ìdákúrẹ́kú o èèyàn máa kí lọ́jọ́ àti bá ti ń láyé èèyàn máa kí ní kíni kọ̀ǹtínọ́sì èèyàn máa kí lójoojúmọ́ ni o ọ̀dọ̀ àwọn alákàtà àwọn kí àwọn alákàtà kí wájú kí n síwájú òun àtìlẹ́yìn ọ̀rọ̀ tá a dọ́jọ́ méjìlá yìí èèyàn máa kí ní gbogbo gbà kí ní bọ́wí èèyàn máa kí ní gbogbo gbà ni o lórí pé anábì sọkẹ́ sọ́lọ́ lọ sọ̀rọ̀ máa ń là gánà ha nínú mùsànà ibn abishayda àbí mùsànà abdulrazak àbí abishayda nà lọ́wọ́ ẹni tó bá dún ní máa ti kí òjò já nígbà kankan ẹni tí ń ṣe kí ni tí ń kí tí òjò ṣe kí ni mélòó ni mélòó ni ọkọ iná fìlà ni ayọ ká fún mi náà méjì kátó tẹ lóru mẹ́rin kátó tẹ lóru méjì lẹ́yìn lóru lẹ́yìn méjì méjì lẹ́yìn lóru ẹ̀hán so lórí tàbá mọ̀ tàbá mọ̀ yóò rẹ̀ báwo la ṣe mọ̀ yóò báwo la ṣe mọ̀ yóò wọ́n yẹ ká dọ̀dọ̀jọ́ já ní tó dáa jù ká máa kí nílé torí pé ànábì sọ̀rọ̀ sọ̀là ọ̀nà náà sì lọ́wọ́ máa kí nílé. so tí a bá tí a bá alẹ́ máa kí máa sáà ọkọ èèyàn sì máa kí tí a bá tẹ̀ ń kí nílé tó bá wọn fáwọn àtúmọ̀ kí nílé èèyàn lè máa kí ní kọ̀ọ̀kan ní máa sáà tún jọ́bi káyọ̀ máa rò pé àbẹ̀yìn yẹn náà fi láàyè ká máa dé ẹ̀ṣẹ̀ látara rẹ̀ kí wọn máa sẹni tí wọn máa suspect ẹ bí àwọn ọ̀nà máa nàkásí ti sọ nínú nàkásí jùlọ mo ti ra wọn ẹ̀dá àlùmọ́ àlùzọ́ àbùsálàm náà ẹ̀sẹ̀ṣẹ̀ ní tọ́lá jẹ́ ní tí wọ́n ń kọ́ṣe tí wọ́n rò kọ́lá dàbí tọ́lá ń kọ́ṣe ẹlẹ́ni kọ́ṣe ẹlẹ́ni. wọ́n sábà pé méjìlá ni ká má jọ já ẹrú olú tọ́lá rẹ̀ bèrè wọ́jà kí ni lọ́nà kí ni lọ́nà bèrè wọ́jà káta sínú àdéhùn kí ni yọ kọ́lé fún ìyàrá àlùjáná ilé wọ́n ní wọ́n kọ́lé fún ìyàrá àlùjáná ẹnì kan tó bá lówó tó lówó tó lọ́nbọ̀ lówó ọ̀nìkan ni ọlọ́nbọ̀ lówó dáadáa kó wà láàrin tó kó wà láàrin tó pọ̀ ọwọ́ ló wọn fẹ́ kọ́lé fún ẹnìkan wọn fẹ́ kọ́lé bọ́lá ṣe bù wọn ní owó tó lọ́n fẹ́ kọ́lé fún lọ́fẹ̀ẹ́ nìkan báwo ni ó ṣe rí ẹ́ tó dára wọn pé àárín ètò sórí rẹ àbí tọ́ba kọ́lé bọ́lá ṣe bù lọ́wọ́ sí ni o nínú tó hàn pẹ̀lú ọdún nàìjíríà ń sọ adájọ́ dákòtò lákòjú rẹ̀ bọ́lá wọn fẹ́ kọ́lé fún ẹnìkan bọ́lá ṣe bù lọ́wọ́ sí kí ṣé eléyìí ẹ bá ní ṣeré bóyá ẹni tí ń ṣiṣẹ́ ọgbọ̀n ọdún tí ń gba mílíọ̀nù kọ̀ọ̀kan gan lójoojúmọ́ ó lè má tó ọba akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ṣe gbọ́dọ̀ ṣe bọ́lọ́wọ́ tó àbí. so báwo wà ní kí wọ́n lọ́jọ́ ju alágbàgbọ́ ti lọ àbí kí gbogbo ayé gbogbo ọlọ́rọ̀ ayé aláwọn fẹ́ kọ́lé fẹ́nìkan àní àwọn sàlẹ̀ kí wọ́n tẹ́lẹ̀ kí wọ́n fẹ́ kọ́lé gbogbo tí bá ń bẹ́ẹ̀ gbọ́dọ̀ ayé làwọn fẹ́ ti fi bẹ́ẹ̀ ẹgbẹ́ ṣe àkọ́ kọ́dù kan ní wọn pé àdìyẹ sọ yìí rẹ̀ àbọ̀ṣe kíní kàbí àdìyẹ ọkọ̀ kọ́dù kan ní wọn kọ́ ní wọn sábẹ́ ọkùnrin máa ọlọ́mọ tẹ fẹ́ràn rẹ̀ ọlọ́mọ tẹ síkìn rẹ̀ ọlọ́mọ tẹ sánú rẹ̀ náà ọbẹ̀lẹ̀ yóò tó kàkà níbi ìdẹ̀ra ntọ́kẹ́rẹ́ tó ní dara jù náà kọ́ ọ̀la ẹ̀kọ́ tó kàkà báwo wá tó ń tẹ́ kọ́ ọlọ́mọ bá tó dá ọjọ́ ká tó dá ọjọ́ ká tó dá ọjọ́ ká tó dá ọjọ́ ká tó dá ọjọ́ ká tó dá olówó àti sálákà tí ó di àtẹ́níbí ọwọ́ àwọn kọ́lé fún pa anábì sọ pé anábì lè sọ lọ́sọ̀nà pé ọlọ́run subhanahu wa ta'ala náà kọ́lé fún pa anábì náà. ẹ ẹ kì í ṣe nǹkan tó tó yẹ kí èèyàn gbọ́ kéèyàn wá jòkó tẹ̀tẹ̀lẹ̀ kéèyàn ṣe kíni kéèyàn yóò kó tẹ̀tẹ̀lẹ̀ pé anábì sọ báyìí sọ̀tọ̀ káàtó máa máa yan náírà yàtọ̀ sí pé atúnyìn pé atúnyìn gbà níbi lódodo atúnyìn tẹ̀lé tà níbi sọ̀tọ̀ inú dáadáa tí wọ́n tún ní bẹ́ẹ̀ ni. àwọn ọ̀nà àwọn tẹlifíri nù ìjọna ọlọ́run bá àtúndé mẹ́lẹ́dọ̀ ọlọ́run bá ọ̀pọ̀ nínú ẹ̀sìn wáyé à níbi wàhálà tí ò ní tí ò ní lága à níbi wàhálà tí ò sékè tí ò ní lága ẹlòmíì nínú bídí àná ọkọ rẹ̀ sí náà kàn án máa dààmú ó dààmú ó dààmú ó dààmú. àwọn nǹkan tó lọ pé nǹkan níbi sàlàyé sọ̀rọ̀ sọ̀rọ̀ tó bá ń tọ́ tó bá ṣe jẹ pé yóò ní lága tó tẹ̀lé àná sọ̀rọ̀ sọ̀rọ̀ òun àti pé pẹ̀lú àwọn rere lánàá rẹ̀ kí wọ́n tẹ́lá níbi sọ́mọ́ sọ́kú báyìí báyìí sọ́mọ́ sọ́dọ̀ ṣùgbọ́n ṣètọ́nù yẹn jẹ́ ṣètọ́nù yẹn fi wálẹ̀ àti agídí àti ìfẹ́ ọ̀nà kọ̀ṣọ́ rẹ̀ ẹ wo anábìlú sọ pé ọlọ́run wa yọ sọ̀rọ̀ sọ́nà pẹ̀lú pàṣẹ ìdùnnú kí ni kí ni wọ́n á ṣe ń kálukú wa káà ní ẹ̀ náà ti là ìdìbò jùlọ tí a bá kí wọn tánà ta kàdídé ẹtí ni mo là ń lọ kọ́dà bàbá àwọn àbíṣẹ́ àti ọ̀nà ìwà aláṣùkọ ẹ̀ka kí nàìjíríà ìgbàdá lọ kọ́rọ̀ yẹn kákí nàìjíríà ẹni má jẹ́ ogun púpọ̀ kéde kí wọ́n má jẹ́ ogun púpọ̀ kí wọ́n má jẹ́ gbìgbìgbì kí wọ́n má tìbọ̀ jẹ́ kọ́kí o wọ́n lè kí short sura wọ́n sẹ́ kó iṣẹ́ lọ́wọ́ àìsàn ṣẹlẹ̀ ṣẹ́ ìjọba àbí iṣẹ́ tó lè kó bọ̀ wọ́n lè kí short sura sọ̀nà lè pẹ́ wàá ṣe báyìí wọ́n máa ṣe dúwà tó tí àjẹ́ mọ́rí kalẹ̀ ọ̀rá ni wọ́n fara balẹ̀ so wọ́n ní pé bọ́ọ̀lù ń lọ bí iṣẹ́ tó wà ta ló ní orí ta ló fún ẹ ta ló lọ̀gá tó ní ọ ta ló ní ibi ta ló ní kọ́pìn ta ló dání tó ní kọ́pìn ta ló ní sọ́rí kọ́pìn dálẹ̀ ta ló ta ló tọ̀rùn ọlọ́run bá ló ní gbogbo ẹ̀ ọlọ́run ló ní gbogbo ẹ̀ bó ṣe tọ́ náà bá lọ́wọ́ ní ìdíkàtà òbí rẹ̀ tó ti di ìyá lórí ìyá tó bá tó bá sọ ọlọ́run bá tó bá rí tó àní fún ẹ nígbẹ̀tọ̀ lọ́rùn ọba ọ̀fẹ́ nìkan kan ẹ̀dá ọlọ́run ọba ọ̀wọ̀ tá à ń fún àwọn ẹ̀dá ọlọ́run ọba nìkan ó ti pọ̀ ju ju ní kájọ bọ́lá ọba lọ ẹ̀wù ẹ̀dá sí ọlọ́run tó dẹ̀dá kò sí bí wọ́n wọn. bọ̀tẹ́ àbílẹ̀bù akéré bílẹ̀bù akéré lọ́jọ́ kẹjọ́ lómi náà bá ṣe kan yóò kà ṣe bàràbàrà yóò ṣe bàràbàrà yóò ṣe bàràbàrà bọ́tẹ́ ànífẹ̀ẹ́ sùn àmọ̀sùnmí kan mọ̀ nǹkan kan rẹ̀ pé òun gbéra ẹ̀ náà òun gbára ẹ̀ ní mọ̀sùnmí òun ṣe wẹ́ṣẹ̀ nǹkan ṣe fún àbẹ́rẹ́ àgbọ́yẹ̀sì tí ní kàṣùkù sí níbi ìbáṣe kọ́lá ẹlòmíì tó lọ́wọ́ ṣoṣù náà kò gbọ́ àṣìyé kò sí kìíní bí àwọn bá lò àwọn akẹ́kọ̀ọ́ mọ̀ pé sùhánà dàdàdì àti ṣe sí àti òde ìjọsìn ọ̀gá so ọlọ́run kọ́ ṣáà náà rẹ́dì bẹ́sìn agídí àti ìdáyè ìdárẹ̀ àbí kìíní wọ́n máa sọ̀rọ̀ láwọn kan kálukú máa túká àwọn sígbà tí wọ́n ti yé kákan sí yé wọ́n dá so àyàn sí kankan sọ̀rọ̀ ọjọ́ so irun yẹn kí ni kó tẹ́ ẹ̀kọ́ kí ló bá wà lọ́dún sí náà bá tọ́ wá kí tẹ́ wá ti lórí bá tẹ́ tẹ́ wá kí lórí tán ọlẹ́ wá sọ́dún sí tọ́ wá kí wọ́n kọ́ kí àbí tọ́ bá tọ́ bá tẹ́ kí irun tẹ́ wá kí irun kí wọ́n tẹ́ padà. wọn náà ní fi ọ̀gá tí òní gbá tètè lọ́wọ́ ọba òbí sàdáwọ̀ fún wa ṣùgbọ́n ká bẹ̀rẹ̀ lọ́wọ́ ọba àwọn kan yẹn ẹ̀ńtẹ́ máa kékeré ọ̀nà ẹ̀ so bẹ́ẹ̀ ni owó tó ń jẹ́ ìbádà ẹ̀yẹn náà pẹ̀lú pẹ̀lú mìíràn ti bàlágà ni ṣe anáfọ̀gbọ́n mẹ́kẹ́ wò láyé ẹ̀sìn ẹ̀sìn àbíká mú aṣọ kẹ́rin sípà náà lè sìn sọ́lọ̀ sọ̀rọ̀ ọmọ lè gbé wa látọ̀dọ̀ máa wà ó lọ àǹfààní o sọ ẹ wo kí wọn ti fún gbọ́ orú àdéhùn kó tó ni tó ń bẹ́ẹ̀ mi ni ẹ̀ á tún máa bẹ́ẹ̀ náà kọ́ lọ́wọ́ kó tó ń gbà gan ni àmọ́ tó máa gbà ní ṣẹlẹ̀ àtọ́lá ṣe tọ́lọ́ sí àṣẹ gan nígbà mùsùlùmí àlẹ́ so á tún máa bẹ́ẹ̀ náà kọ́ lọ́wọ́ gbà ká láti kí dáadáa násìlá bá wọn kí násìlá kì í ṣe pé àwọn àti bàtìbàtì kí ọ̀ràn ẹ̀yàn kan láka farabalẹ̀ wọn bá wà sí nkájú tó ó farabalẹ̀ tó bá tẹ̀sí ṣọ́ọ̀tì sóra ó sì láti farabalẹ̀ tó bá tẹ̀sí sọ̀tánì ọ̀bí àlàdé tó bá yọ márùn níbi ọ̀ràn yẹn tó bá tẹ̀lé márùn ó mẹ́ta wọn bá tó bẹ́ẹ̀ náà ní sọ̀tánì ọ̀bí àlàdé bẹ́ẹ̀ ó sì farabalẹ̀ ọ̀nṣẹ́dẹ́ sọ̀tánì ọ̀bí àlàdé so àwọn kan yẹn torí kò díẹ̀ ọlọ́run ló ní ojú ọ̀rọ̀ ọlọ́ ẹ̀ ṣẹlẹ̀ ọlọ́run ti ọ̀sán tó ọlọ́run fi hàn láyà balẹ̀ ọlọ́run fi hàn láyà balẹ̀ ọlọ́run kò fi hàn láyà balẹ̀ kò fi hàn láyà balẹ̀ ẹgbẹ́ náà bá ti náà bá wà láyà fẹ́ balẹ̀ yé ẹni pé ká sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká sí dáadáa ìdààmú tọkọ ẹlòmíràn ń dààmú ìyá àìmọ́ tọ́lọ́wọ́ àbábọ́sẹ̀ káàmù àìsí tọ́lọ́wọ́ àbáláyé èmi ti ń sọ̀rọ̀ yẹn wá ń bẹ́ o èmi ti ń sọ̀rọ̀ yìí èmi náà kó síbi ọlọ́kọ̀ṣà àìsí náà àbábọ́sẹ̀ kí kákásìn àìsí tẹ̀lé tọ́lọ́ àbá tó àìsí ọjọ́ àìsí kékeré sọ wọn kọ́ sọ ẹlẹ́ni tí ó tẹ̀lé tọ́lọ́ àbá kọ́ sànù wa ní kọ̀kọ́ lọ́wọ́ ká níbi odò ṣe sí wa èyí ti pé wọn máa ṣe ń dàkà ní ṣe ń dàkà bá a sì ní nọ́ọ̀sì àìgbẹ́sẹ̀ máa lọ a sì ṣe lọ́ọ́ so so tiẹ̀ so káàsì máa orúkọ ẹ̀ sára kájíkọ yẹ́dá àkókò wá ti mọ́ra kí ni kò ní kò ní kò ní dé kékeré mọ́ wa wọn náà kọ́ sàmànà wa ẹ̀dá kùtù ọlọ́run àbáyọ so ìgbò tí wọ́n ti pè ní tí wọ́n tó pè ní wọn bá ti máa pẹ́ àsìkò nù láti máa bọ̀ àwọn àtẹ̀wálé wọn ti wá pèrò wọn náà kọ́ lọ́nà ti gáàpù lẹ ìṣẹ́jú máa jọ ń bèrò mí mú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìjọba mẹ́rin tó kún ìṣẹ́jú ẹ ká jáde ká ti ṣàbàlá láti ẹ̀ náfìlà ẹ̀ méjì méjì làbá yàn lọ́jọ́ ti ti ọlọ́run tí wọ́n fi gbẹ̀rún dó àwọn ìjọba àṣọpẹ̀ ká kí méjì yòókù mọ́ ká máa tẹ́ àkàmọ̀ yẹn kó tó di pé wọ́n gbẹ̀mọ̀ ìlànà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ odò tó jẹ́ ìbádà yòókù náà sítú ṣàwálì yẹn ká tẹ̀ láti gbà sítú ṣàwálì kẹ́sìkínní látọ̀ láti dá kọ́lọ́n kó ṣe rán ọ̀pọ̀ ìgbàlẹ̀ ìgbà wa mẹ́fà ìrẹ̀lẹ̀ lẹ́kùn wọn làwọn ṣe rán ọ̀pọ̀ ṣàlùwà ẹ má jẹ́ akọ́lẹ̀ ẹ má jẹ́ torí ẹ̀ ó ti nígbà tó kálukú wa lọ ló kálukú bá ti ṣe kíni ẹ bá ti kú ó ti kú náà ó ti tán náà wọn náà má ṣe alókù sí wọn náà kó ṣe ti bẹ́ẹ̀ wọn dà kò ti ẹ kẹ̀ǹdọ́ ti dáńdé kọ́ṣà kọ́kọ́ ní ẹ̀sọ́ nǹkan ó sàmùnà wa kọ́ṣà azkar azkar tí èèyàn máa ṣe kí àtọ́ bẹ̀rẹ̀ ṣe àpótí tí wọ́n ti tàkìlá ti hàrá nìkan azkar mẹ́ta oríṣi mẹ́ta lọ́wọ́ bẹ̀ sọ oríṣi mẹ́ta ta òmìnira lọ́tí wọ́n ṣe mẹ́ta papọ̀ nítorí dájú ni pé tí wọ́n bá ṣe ẹ̀ẹ̀kan tí wọ́n ṣe ọ̀kan ní táìmù kan kí wọ́n ṣe ọ̀kan ní ní táìmù ìyẹn ní kọ́kọ́ pẹ̀lú ẹ̀sìn subhanakallahumma wa bihamdika سبحانك اللهم وبحمدك تبارك اسمك تعالى جدك سبحانك ولا اله الا انت تي على ما وحده لا الله تعالى سبحانه ام الداك اتي ا لما ابو حنيفه صدق انه وقت تعرف وقال الافتتاح ابي ابي الافتتاح هي اليوم نجي ونكر طبعا تنجمون مين يعني تقول اللهم باعد بيني وبين الخطايا كما بعدت بين المشرق والمغرب تيجي قاعد يعني اليوم so so that maybe you know what I mean? I want to be running, and it's, so you see, Mom Shadi is a good guy. You thought, uh, uh, no, uh, it's Mom Shadi is a good guy. It's, it's my parents. أنا أتمنى أن أقول لك أن هذا اليوم أحد أقول لك أن مسيحي أنا أحد أقول لك أن كل بيت وأنا مسيحي كل بيت وأنا مسيحي يعني النبي ما استقبل به يعني دنيا تشلو إكاتا إيه سبحان أه أه صدر آه، آه، سبحان الذي وجه ابن سنة مسلم وجهت وجهه للذي خلق السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحيا لله رب العالمين فبذلك أمرت وأنا آه، مع وأنا من المسلمين إلي التوجيه دعاء التوجيه لتحميد انتقاقه دعاء التوجيه لكجي so èkejì èyí tí mo dúdú ẹgbẹ́ yìí eléyìí ni alimam shafi sọ pé ó dà náà dẹ kò mí ní gẹ́ tàbí nítorí kíkà sọ pé ìṣìláàfù yẹn kì í ṣe ìṣìláàfù tààrù ìṣìláàfù tààrù ní kàkà kan gẹ́gẹ́ bí àwọn onímọ̀ mi sọ àbúrò ibùdó ọ̀bẹ̀rọ̀ bẹ́ẹ̀ náà ní ṣe sọ́n tèmi rahman ipe ìṣìláàfù àtànáwó ipe kásẹ̀ léyìí níbi irun ìyẹn sì ní ọ̀rọ̀ tó dàgbà lọ́dọ̀ ó ṣe ju kí èèyàn sọ pé ọ̀kan lọ́tọ̀ ọ̀dọ̀ kan tó ti yé gbọ́dọ̀ àbáni àbá ó mú náà so ọ̀rọ̀ méjì ní sẹ́sítàn pẹ̀lú wọn ṣe tàbí ọ̀rọ̀ kan àwọn kan síwájú kan ṣùgbọ́n ń bí ọ̀rọ̀ kejì wọn ní ẹ̀kẹ́lápẹ̀ náà wúrọ̀ so ẹ̀kẹ́lápẹ̀ náà wúrọ̀ yìí ìtumọ̀ ẹni pé tàbá ṣe ọ̀kan níbi ìrìnàṣìkò níbi ẹ̀wọ̀n kan ká àǹfààní tó yẹn jẹ́ mi ni pé yóò tún sáǹfààní pé kò ní jẹ́ ká lè gbàgbé yóò tún jẹ́ ìrànlọ́wọ́ pé kò ní jẹ́ ká lè gbàgbé sí àpé ìgbà tó bá rí ele lórí kan ìbìrùn kan tó tún rí ìrànlọ́wọ́ tó rí ìrànlọ́wọ́ ìbìrùn tó rí ìrànlọ́wọ́ ìbìrùn ní yóò jẹ́ sáà bíi tíkínì tí èèyàn fẹ́ lè gbàgbé ẹ̀hìn àdó àkàkà so àwọn ẹni wọn sọ pé ọyọ kan sọ pé ẹ̀kún lọ́tẹ̀ àwọn akẹ́kẹ́ àwọn máa wí so nígbà tí àwọn àdó tó kú lálàáfíà tó wà ní àwọn mí yẹn so nígbà tí a pé òun nílò ìṣẹ̀lẹ̀ bá wọn ẹ̀kejì ni pé kò tún náírà lọ́wọ́ láti pé kéèyàn ṣe kìnnì kéèyàn ó kéèyàn ó dàgbà padà kéèyàn kéèyàn máa rántí so àwọn tí wọ́n sọ kéèyàn mẹ́rẹ̀ takọ̀ mẹ́rẹ̀ takọ̀ ẹ máa wọ́n mẹ́rẹ̀ takọ̀ ká bàtà rẹ̀ kéèyàn fún yàn nígbà tí yẹn fún yẹn tó máa gùn yóò tó máa gùn so ká bàtà rẹ̀ kéèyàn fún yàn lé náà fílà tó bá wù kéèyàn ṣe lẹ́yìn lè ṣe o ìgbà kéèyàn máa wí ní ìdákúrẹ́kú báwò.

náà nípa tí ẹ̀yàn bá sọ pé bàbá mi alákàlùfàn èyí ò tí wọ́n bá ti jẹ́ kúrò níbi olùkóró ẹni tí ń kírun nínú kọ́ jẹ́ imam kó máa kírun fún yàn káyọ̀ tó lẹ́yìn àbínú kọ́ tó lẹ́yìn imam ọdún mélòó ọdún méjì àbínú kí ẹni tí kí wọ́n ṣe kí ni kó dànù kí ọdún mélòó náà ṣé ẹ̀ ń bá mi lọ́wọ́ ẹni tí kí wọ́n fún yẹn ní kọ́ ṣe kí ni kọjá imam ọmọ kí wọ́n fún yẹn àbínú kọjá kí ni ẹ́ àbínú kó tó lẹ́yìn náà àbínú kó tó lẹ́yìn náà ọdún mélòó ọdún méjì àbínú kí wọ́n tàn wọ́n máa ṣe kí kó dànù kí hmm. tó yẹ pé ẹni tí wọ́n ti wọn fún yàn lọ́tọ̀ tó jẹ́ ìmáàmù yóò rí tasmir àti tahmid papọ̀ yóò rí sẹ́ni aláhùn lè máa hàmídá yóò rí yóò tún rí rabbana malakal hamd. ẹ tọ́ba tọ́ba ló ń gbọ́dí dìde kó bí olùkó iná ló ṣe sẹ́ni aláhùn lè máa hàmídá. al ibn hajar al-asqalani wọ́n ní dọ́lọ̀ tí máa ń wòye pé ìmáàmù àbẹ́ tí máa ń dànù kí ẹni tí máa ń dànù tí ń kírun fún àbẹ́ tí máa ń dànù kí wọ́n jọ pàpà wọ́n jọ pàpà gbìyànjú tàbí dọ́lọ̀ tí wọ́n sọ pé sẹ́ni àlọ́ ọlọ́run àkàndá wọ́n ní dọ́lọ̀ yẹn òun ni dùrá àwò àdúrà ìfẹ́kìrò àrùrọ́fẹ́ ìmọ̀nà àbùkù rẹ̀ àdúrà àti ìfẹ́kìrò tí wọ́n wí gbà tí wọ́n bá ṣe kí rúkú lọ́sọ̀rọ̀ ìgbóni. ní tí màá ṣe pé rábà náà wà lákàlhàm tí ìmáàmù ó tún á wí mu àbẹ̀ tí ń dànù kí nígbà tó bá ṣe mu. ìdá kọ́má mustawiya àbí mọ̀tàdìlà tó bá dó dédé. so so zikiru al-nuhu náà tọ́ tó bá jẹ́ pé ń tó tó lẹ́yìn ìmáàmù ṣe àpẹ́ ń tó ń dànù kí àti ń tó tó lẹ́yìn ìmáàmù mélòó kí la ní ọ̀sẹ̀ ẹ̀ kí la ní ọ̀sẹ̀ yóò yìí kí ni jẹ́ òyìn sẹ́yìn aláwọ̀ ló máa ń kàmínà tó bá ń gbọ́ sókè àjùmọ̀ tí ọba ṣe kí ni tọ́ba tọ́ba tó ẹ̀sùn tó bá bọ̀ náà kàkà bẹ́ẹ̀ náà ti máa ń dàrí kí náà tọ́ba yẹ ká ń tọ́tọ̀ náà yìí máa mú ntọ́ dáadáa dùn tí ó ṣe dáadáa dùn àpàlàpọ̀ onímọ̀ ni àpàlàpọ̀ onímọ̀ sọ pé ربنا ولك الحمد كان ربنا bàtà alimam shafi'i rahmalahu ala tuma àwọn yẹn ti ń tó lẹ́yìn imam lọ ṣèkìn yóò bí dédé bí imam sọkè sẹni aláhu liman hamida rabbana alakara yóò bí dédé ẹ̀ka ní imam alẹ́ tí wọ́n dánú kí nìkan yóò bí dédé àbí bàtà ọ̀pọ̀lọpọ̀ ní imam ni tí èèyàn bá ti tó lẹ́yìn náà tí èèyàn bá ti tó lẹ́yìn náà òun ni ó ṣèkìn ni o ó nìkan ni yóò rí rọ́bà yóò rí rọ́bà náà kàkà ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ lọ́tẹ̀wọ̀ tó dáná bí sọ́kó sọ́lù lọ́sọ̀nà wọ́n ìbá qala sami Allahu liman hamida tí máa bá sọ́kó sami Allahu liman hamida faqulu rabbana lakal hamd rabbana wa lakal hamd ẹ̀yẹn sọ́kó rabbana lakal hamd rabbana lakal hamd ẹ̀yẹn sọ́bẹ̀ ẹ̀yẹn ẹ̀yẹn tẹ̀tọ̀ lẹ́yìn sọlọ lọ sọlọ fúnra wọn àbí ẹhẹ lásán pé ọ̀rọ̀ sọpọ ọ̀pọ̀lọpọ̀ ní ma yìí iná ní sakọ ẹsọ tẹwọn èyí wọn pé wọn fún taxi sọlọ náà wọn náà bàlá tó ní náà so báwo wá ní sọ́ra wọn lọ́wọ́ wá sí àkùrọ̀ àbí rọ́bànà alákàlhàm rọ́bànà alákàlhàm ní sọ ìfẹ́ rọ́bànà alákàlhàm méjì wá ní sọ ìfẹ́ بين درجتنا لك في اللهم ربنا لك الحمد اللهم ربنا ولك الحمد شتي so o lọ́kàtì àwọn kan lọ làwọn nínú kan sí lára kò sọ rọ́bà ní aláka alhamdulilayi fún àwọn ìdìbò rọ́bà ní aláka alhamdulilayi máa sọ ṣùgbọ́n òbí ẹ̀ lọ́sà lọ́tọ́ ìdí aláma rọ́bà alhamdulilayi máa rọ́bà ní alhamdulilayi so òbí ẹ̀ lọ́sà tọ̀ kí n ọ̀lú sọ́tìyẹ òbí ẹ̀ lọ́sà kí n wọn làwọn bàdà tó nínú. tí nsani alọ́ ọ̀nà nsani alọ́ ọ̀nà Eh, eh, òun náà bẹ́ẹ̀ náà tó ti ìwà yà pẹ́tọ́ pé láàmú lẹ́lẹ́ sẹ́yìn alọ́ọ̀lẹ́ náà hàmídá sẹ́yìn alọ́ọ̀lẹ́ náà tó ti so ọlọ́run mẹ́ni ti ń pè ọlọ́run mẹ́ni ti ń yìn sẹ́yìn alọ́ọ̀lẹ́ náà so so that sísáramà náà sísáramà sápọ̀ sápọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ ní sísálàmù sápọ̀t òun náà ní orígun tí wọ́n ti ń jáde bìrì ọ̀pọ̀lọpọ̀ anábì sọ̀tún sọ́lọ́ ló sọ̀rọ̀ nínú hadith kan tó nílé ọ̀rọ̀ ìrìhì sí fún àbí dáwọ́ ẹ pé anábì ní sọ̀tún sọ́lọ́ ní hadith àbí rọ̀dọ̀lá مفتاح الصلاة الطهور مفتاح الصلاة الطهور وتحليلها فتحريمها التكبير وتحليلها التسليم حديث سيد الصحابي علي رضي الله عنه قال بقى كان ده رضي الله عنه اخر الصحابه اجمع النبي صلى الله عليه وسلم فقالوا هنا هنا يعني ا آه، امارا تكي يبا دو دو نا كان امارا امارا ان لا كان هو لا جنابه ابي بن سبب حاجه بين بس بدل كان هو رزق الله bẹ́ẹ̀ nípa pé ìmọ̀ra kékeré bá ní àlùwàlá ẹ̀dá kí wọ́n ṣàlùwàlá àbíkẹ́ wà lè ṣe tẹ̀yà mú níta àti wọnú ọ̀nà kọ́kọ́rọ̀ ọ̀nà ìyẹn pé kọ́kọ́rọ̀ ọ̀nà tí ọba sí tẹ̀yà pé tí wọ́n bá tí wọ́n bá tí wọ́n bá tí wọ́n bá tẹ wọlé ọba ti kọ́kọ́rọ̀ sílẹ̀kùn tí ọba ti kọ́kọ́rọ̀ lẹ̀kùn tí ọba ti kí tí ọba ti kí tí ọba ti kọ́kọ́rọ̀ sílẹ̀kùn tí ọba ti kọ́kọ́rọ̀ wọ́n ṣe kí wọn tó fi kírun náà làlọ́ láwa tí ọba sọ́dọ̀ àyẹ̀wò ní o kọ́dọ̀ ẹni tó bá máma kírun láì lálọ́ àlá ẹ̀ṣẹ̀ ńlá ńlá ńlá lọ́sẹ̀ kàbí ọ̀rọ̀ tó yẹ kí ó di àtúnṣe ṣẹ̀ríà ọba kúrẹ́ lọ́wọ́ fi àgbẹ̀ tán ọba fi dídì kí náà ṣẹ̀yàmú tí òfin kírun tí òfin sábà kọ́dọ̀ kírun kọ́dọ̀ àlùmí sọ pé àlùmí pé ń kéfèé ọlọ́kọ̀ṣọ́ àbẹ̀ tí wọ́n máa kírun láì lálọ́ àlá wọ́n máa kọ́ ọ̀ lálọ́ àlá subhanallah <laughs> àwọn ẹni mi kú níbi táwọn ẹni tí wọ́n bá kó wa káàkiri yìí ẹ̀wọ́n àti ẹ̀kíní lẹ́lọ́mi lọ́wọ́ pé ó ṣe nǹkan báyìí ọ̀rọ̀ ọ̀wọ́ ní dáwọ́ àtẹ̀yìn sáwọn ní àlùwàlà ẹlòmí òkùnkùn yàn ẹ̀rí bẹ̀ kọ́ni àbíọ̀nà tó kí ìrànlọ́wọ́ nínú àwọn tọ́lọ́ kí mọ́ṣálù aláwọ̀ òun ní ìdẹ́kọ̀ wò lóde ilé ọ̀dẹ́ kínní kan ẹlòmí ọkùn ṣe kékeré nígbà táwọn èèyàn lẹ́sìn tó àfẹ́ sí sísọ lọ́wọ́ wa àbí tó ní ẹlòmí ń wá yóò rò pé ẹ̀mà àkàkọ̀ so anabi wọn sọ bí hadith yìí sọlọ sọlá pípé ọ̀tàhírí mu àtàkì o ní tí wọn fi ń wọ ọ náà ló dákẹ́ tọ̀ ẹ wá ti bẹ̀rẹ̀ báyìí pé láti pé lẹ́yìn ọ̀tọ̀ lọ́lọ́ tó sọ̀rọ̀ àti tó lù ọ́nù pé gbogbo nǹkan tó yẹ kó pọ̀ tó ọ̀dọ́dọ̀ ṣe yàtọ̀ síṣẹ́ ẹ̀rùn ó ti dèrò fún òun náà tàkì o tàkì ọ̀tẹ̀ lọ́wọ́ àpọ̀ tọ nítorí àwọn fi ń jáde mìíràn anábì sọ pé sọlọ sọlọ ọ̀tàhírí lọ́wọ́ àtàkì nítorí àwọn fi ń jáde pọ̀ mìíràn ọ̀nà warahmatullah jẹ́ àti jáde kúrò bẹ́ẹ̀ so ìgbà tá anábì sọ báyìí sọlọ sọlọ ń tẹ́ bá ti ṣe lẹ́kọ̀ọ́ tẹ́ bá ti tapọ́t òun náà lórí bu tí àwọn bá ti mú Kau wá tẹ́ bá setafsir. dìde kó ń bẹ̀rù tí ọba ti dìde tí ọba ti pẹ́ kójú kó padà kó sì tàfíìm wáyé náà sì tàṣà òdìdélẹ̀ ó sì tàṣà òdìdélẹ̀ ó ṣàdúrà sí ojú àti ó sì sẹ́lá ìgbàlódé àtàn ó sì tàṣà òdìdélẹ̀ ó ṣàdúrà sí ojú ó ṣàdúrà àgbà wa sálámà ọba dàdé ọba dìde fún un ṣe kò tí ì lọ jìnnà àbí kò ní dẹ́wọ́ àmọ́ sáré kó jù kó kó sálámà ìgbà tó wá ti pẹ́ sígbà àwọn àbọ̀ jáde yóò wá tọrọ kí ni lórí kò fi sálámà parí rẹ̀. wọ́n ti wá sọ́dọ̀ pọ̀ tán orí ni wọ́n pè but ìsálámà sákòsì sunna sunna so sudan wọn ní sunna ní kété pé bọ́yá ìsálámà sákòsì kẹrẹ́wé kọ̀ wá kí àwọn máa máa máa nẹ̀gbẹ́tì àbíkọ́ filẹ̀ kọjá kò dé ká satakọ̀ tún sotí ẹ̀hẹ́n so máa ń dáná tí a bá satakọ̀ tún tó bá ti satakọ̀ sí àtọ́ a bá ti satakọ̀ sí tó bá ti satakọ̀ tún ìwọ̀n rẹ ti pé ó kí ìmọ̀ sí ọ̀dẹ̀ sotí ẹ̀ ọlọ́run bá lọ́wọ́ tó ní mọ̀ nígbà àlẹ́ mi tó máa ṣe sọ̀rọ̀ ẹ̀rí pé mọ́tà máa ń mọ̀ máa lè kí gbọ́n àti ràn mí wọ́n ní nítorí jẹ́ níbi tí wọ́n sáré àwọn sakọ̀tàn àbí níbi kó sókè ní òun sálámù sí àpòsí nígbà tí wọ́n ti kẹ́ ìjọba tó lẹ́yìn rẹ̀ tọ́kẹ́ nǹkan aláyàsáre ẹ̀ka ní okò olúṣà wọn náà kàtà ń gbẹ́sẹ̀ lẹ̀ ṣùgbọ́n ẹ̀ fà sí mọ̀ pé bàtà mọ̀ pé ẹ̀yọkan lórí gun orí gun lẹ́yìn tó bá ṣe bẹ́ẹ̀ náà kò báyìí báyìí láàyè ṣùgbọ́n pé wọ́n ṣe pé pé tó jẹ́ súnà tàfíìmù kejì náà ló dà wọn ló dà torí anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ ànàhóde ànàpé tó nínú àwọn àdìsọ́ lọ́la fẹ́ anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ kánà ìsálẹ̀ àyàmẹ́ni yìí wàá yẹn sáré ànábì àmà sálàmà sápò àtùmọ̀ sálàmà sápò sí sòtì ọlọ́run balaba tó nínú náà so wọ́n bá ti wá rí bẹ́ẹ̀ tí alájọpọ̀tọ̀ dà nínú ẹgbẹ́ àmà ṣe òun kẹ́ àmà ṣe máa ìgbà tó bá ti pé èèyàn sálàmà sápò tuntun ìṣọba jábọ̀ dìyàn ó sálàmà sápò tuntun ìṣọba jábọ̀ wọ́n tán ọ̀tún ní tán láti pé tán wá tún ìrùn yẹn kí ṣe ìbádàmì lókun ó ti ṣe kí dari analiza kwa tahlili wa tafsir bi hadithna sahabi ali radhiallahu anhu bi itiasin gari kwa salama wa hadha yanqaliq ala taslimati al-ula ọ̀rọ̀ yìí gbajúmọ̀ àti sálámà ọtí kó sálámà sí sánà àkọ́kọ́ ní sálámà khalas ọtí ọtí àdéhùn ẹ̀ ọtí wọnú ẹ̀ ṣe àdọ́sán àdọ́sán máa ń tí sálámà bá ti ṣẹlẹ̀ rárá tí sọ bá bọ́ èèyàn parí òun ó sọ yóò tún àtún òun kiri àtàsí mọ́tàbà àwọn kàǹfìyà sọ́tìyẹ́ انا بلا بتنوم نعم نبات واشي باو باو بسيرة السلام عليكم ورحمة الله انتو قجم انا بالشيطان وشكرا السلام عليكم ورحمة الله نعم بعد ذلك انت بعد ذلك السلام عليكم السلام عليكم تبعد ذلك انا السلام انا لأن انت جدوا ان نظر عليكم ومشاهد محمد So... صورت ايوه ناس اللي تنمي من التفريات من كان شيء كده يعني سبحان الله تزاد الجمع صوتي ما كان التفريات يعني نعم ما كان بس اقول السلام عليكم ورحمه الله وبركاته يا طالب السلام عليكم ورحمه الله وبركاته هنا حديث قالوا لي من عثمان الامام ابي داود حديث وائل بن حجر wọn tọ àwọn onímọ̀ ní sọ pé ó lálàáfíà pàtó àwọn onímọ̀ ní sọ pé ó lálàáfíà náà ọ̀nà ní tó gbà wọn nínú wọn ní alhafiz ibn hajar rahmanullah alhamdulilayi ọmọ àbàlà tó nínú látara bẹ́ẹ̀ ẹgbẹ́ tó asalaamu alaykum wa rahmatulahi wa barakatu asalaamu alaykum wa rahmatulahi wa barakatu kò tiẹ̀ náà kò jù bẹ́ẹ̀ náà àwọn kò tún ju àbàlà kọ́ adé kò ju àbàlà kọ́ àtúwú lọ́wọ́.

tí bá ti wà mọ́sáàsì tí ọba ti ọba kí àwọn náà fìlà yìí ẹgbẹ́ wọn pé lóòrùn ń sìn ọba mọ́sáàsì kan tó gbé dúró tọ́ba yẹ pé mọ́sí lọ́tọ̀ méjì tí wọ́n fi kí mọ́sáàsì òkè lọ́tọ̀ kọ́tọ́ náà kò ṣe kankan ṣùgbọ́n tí a bá ṣe ń ta ṣáàtì mọ́sí lọ́tọ̀ ó ṣe dé gbára bẹ́ẹ̀ ni ń yan náfìlà yẹn ń yan náfìlà náfìlà rátìlà kàbílì àlù rẹ̀ kò ṣe kankan torí pé dọ́là ti ní àmì àti ṣáàtì mọ́sí lónìí lẹ́mìí yóò ní ládàá ìrọ̀lẹ́ ìjọtàpọ̀ bẹ́ẹ̀ lọ́ọ́ sọ pé mọ́sálà náà ẹni bí mọ́sálà tó lè yóò ní ládàá ìrọ̀lẹ́ ìjọtàpọ̀ so èmi náà wà á mọ́sáàsì ọmọ ti jọ kókó kìnìún náà fúlàní ó ti kó sí ilé yẹn náà ọlọ́run bàlá tó mú un wọn alẹ́ fún sàn kàtó. bẹ́ẹ̀ kí ni sísìn gbọ́yé bẹ́ẹ̀ kí ni ẹ ṣàlàyé. báwo ló ṣe wá báwo ló ṣe ṣé ẹ. Le sens. Le sens. La sens. Ik wanne ap problematic. Le sens. Le sens. Le sens. Le sens. tí wọ́n bá wẹ̀ tọ́mọ̀ tí irú obìnrin bá fẹ́ wẹ̀ ìrẹ̀ ọ̀ràn yẹn ṣé omi ò débi tó yẹ kó dé níbi orí rẹ̀ yóò kí ni ó ṣe ẹ máa mú ṣé kìí ṣe nǹkan mú kí wọ́n fi nǹkan ní ìdí nìyẹn lé ní ṣé kí wọ́n mú bẹ́ẹ̀ dání sí nǹkan onílé ṣàlọ́ lánàá báwo ni obìnrin ó sì máa kálù àlà báwo ni ó sì máa ṣàlọ́ ṣe ẹtí ẹni tí mo mí pé tó bá ṣe bẹ́ẹ̀ ṣe tó bá ṣàlù àlà ṣe tó bá ṣàlù àlà ọmọ ọ̀dún tó yẹ bọ̀ tó bá parí dẹ́n tó bá wẹ̀ lọ́rọ̀ yẹn tó bá nǹkan bá ìwé nkọ yẹn kọ́ ṣé ní òde ìdìbò ẹ̀kọ́ dẹ́. tó bá jẹ́ pé tó bá jẹ́ pé kò ní jẹ́ kó ní ó dé bẹ́ẹ̀ kò ní jẹ́ kó ní ó dé kò dáa torí pé nítorí àkótó tó máa ń wẹ̀rẹ̀ ọ̀ràn yẹn jàǹdà bá ní o àdúrà nàìjíríà nífàsì ó ní oníjẹ́ ìdìbò ẹ̀kọ́ dẹ́nu. sọ́mi àbá ìṣẹ̀lẹ̀ kí wọ́n kọ́ dé níbi ìwà wọn yẹn padà bẹ́ẹ̀ pé kò ju dẹ̀dẹ̀ rí ẹ̀ kánná tí a máa ń gé ìlọ èèyàn ò rẹ̀ nù èèyàn ṣe kí ni so èèyàn ò rẹ̀ nù so ó léwu so ó dẹ̀ sọ́tọ́ lóyún àbá ṣe sórí ìjọsìn kìíní tó wájà tó dáa àbí tí a bá máa jẹ pé wọ́n máa dọ̀pọ̀ irun rẹ̀ pọ̀ ló ṣe lọ́kọ̀dọ̀ bákan náà tí ó sì pọ̀ so àbí tí kò ní jẹ́ kó lè ṣe ìbádà ìrọ̀ṣẹ̀ kò sí kò dáa nǹkan ṣàn àwọn kí wọ́n ṣe ń pè ẹ̀ṣọ́ tí ó lòun ṣe ọ̀nà tí wọ́n fi ń gbóhùn tó tọ́nu ṣẹ̀rí àtọ́dá tí wọ́n máa ń fáìn tí wọ́n fáìn ọ̀pọ̀ wọ́n bá dirun ara wọn máa ń dára bá pè tí wọ́n ṣe gbẹ̀ tó dirun ní fóbìnrin so ọkọ̀ sọ́kọ́ tí ò ní láìkí irun wọn lórí ìyàwó ẹ̀ àbí tí wọ́n bá àwọn ọmọ rẹ̀ dín ó ti dá ó ti dojú lẹ́yìn ti tó kò ní ìdíkọ́ kí wọ́n ṣe pàtó ṣe so kò tí wọ́n bá mu kọ́ yẹ pé àwọn yẹn káwọn tó wá ṣe nǹkan láti fi kọ́ṣe àwọn kèfèrí ìkọ́ṣe àwọn kèfèrí kò dáa anábì sọ pé sallallahu alaihi wasallam man tashabbaha bi qawmin fa huwa minhum kọ́dà bẹ́ẹ̀ pé nǹkan wọn bá tọ́ nípìnlẹ̀ tí wọn bá ṣe pé wọn fi kọ́ṣe kèfèrí ní èké kèfèrí bó ti ṣe lọ́wọ́ látara bẹ́ẹ̀ torí ẹsẹ̀ wọn fẹ́ ká kọ́ṣe kèfèrí bó ti rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ò tún wọn ṣàkíyèsí wọn kò sàmìnà wọn kò pé ẹ̀gbọ́n mi ń wọ ọ̀dọ́ mi ọ̀rọ̀ kó dùnú filẹ̀ ó ṣe ń tí ò sí ìjú bẹ́ẹ̀ tó tiẹ̀ wọn náà ṣàmàlà wà láwọn abala tó nínú wọn pé ká bẹ́ẹ̀ máa jẹ́ last question nítorí àsìkò subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول مذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع